الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على سرف المرسلين وعلى آله وصحبه ومن والاهم بإحسان يوم الدين أتوقع فون أولون أبا أكيرا أكو أتارو abẹ́lẹ̀ kí wọ́n sálẹ̀ gba síyàmù náà ní ìjọsìn fún ẹnìkọ̀ọ̀kan wa àmín ètò tí àwọn ẹgbẹ́ ọ̀nìsìn náà ní ètò wa ètò yín hudan wa bushra eléyìí tí àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa tí wọ́n máa bá wa sọ̀rọ̀ náà nílànà pẹ̀lú ìbámu ọlọ́run àti sunnah nabi sallallahu alayhi wa sallam àwọn olùmọ̀ wa tí a sí eh, dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ètí ó wà ní ẹ̀sánú ajé èrè Ògbómọ̀ṣọ́ ọlọ́run ṣe ní ìrọ̀rùn fún wọn láti mọ̀ bá sọ kí àwa náà kí a farabalẹ̀ kí a mọ̀ bọ́ ìmọ̀ bá ká lọ. alhamdulillah thumma salatu wassalamu ala rasulillah wa ala wa rahmatulahi wa barakatuh obìnrin tó ṣe pé ó ń ṣe nǹkan sùn báwo ni ipò tiẹ̀ pẹ̀lú Ramadan ìrẹ́ arábìnrin tó jẹ́ mùsùlùmí ní ìgbà tí nǹkan oṣù bá dé èèwọ̀ ló jẹ́ ìpè kó gba Ramadan àti pé tí ẹnìkan bá tẹ̀ wá ká tó kó hárí tó sọ pé wọ́n gbà ń túláàsì náà ni tó bá gbà á kò ní í jẹ́ ìtọ́lá làáfíà tóró wá nínú hadith eléyìí tí Bukhari àti Muslim tí wọ́n gbé jáde bí anabi sallallahu alayhi wa sallam wọ́n fi hàn wípé obìnrin ó dín ní ẹ̀sìn sísìn sí ọkùnrin ó dín ní ẹ̀sìn ṣíṣe sí ọkùnrin ìdí àdínkù tó sì bẹ́ sìn tiẹ̀ sí tọkùnrin anabi sallallahu alayhi wa sallam ó ní alaysat idha hadat lam tusalli wa lam tasum ṣebí tóbìnrin máa ń ṣe nǹkan sùn kò ní ṣe sọlẹ́t kò sì ní ṣe siyam àwọn obìnrin dáhùn qulna bala wọn ní bẹ́ẹ̀ ni rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní fadhalika min nuqsani diniha eléyìí ń bẹ nínú àdínkù tí máa bẹ́ sìn obìnrin torí ẹ̀ obìnrin onígbà Ramadan ní ìgbà tí ń ṣe nǹkan oṣù ṣùgbọ́n o àìkò gbá kò túmọ̀ sí pé ó lọ gbé yóò san padà lẹ́yìn ìgbà tí Ramadan bá lọ yàtọ̀ sí ọ̀sọ̀lẹ́t àwọn sọ̀lẹ́t wákàtí márùn-ún eléyìí tí ó ti lọ lásìkò ìgbà tóbìnrin ń ṣe nǹkan oṣù àwọn tí wọn lọ gbé wọn ò ní í san padà ọlọ́run ọba ṣàmójú kúrò fún wa níbi eléyìí ṣùgbọ́n ọ̀sùnyàm àwọn Ramadan tó lọ lásìkò yìí wọ́n san padà o nǹkan oṣù ẹ̀jẹ̀ yìí tó ṣe pé ọlọ́run ọba ọ̀dà àdámọ́ rẹ̀ mọ́bìnrin wípé wọ́n máa rí lóṣooṣù látìgbàdégbà ní iye ọjọ́ kan pàtó èyí tó ní kálukú fi máa rí tiẹ̀. nǹkan oṣù yìí àmì kóbìnrin lálàáfíà ni ní ìgbà tó bá dé kò ní í ṣe sọdáàt kò sì ní í ṣe ọ̀ṣíyàn torí ẹ̀ obìnrin tí ọwọ́ ń bá Ramadan lọ. láti ìgbà tí alifajari ti yọ ọwọ́ abadé nǹkan bíi aago mẹ́fà bọ̀ ọ̀rọ̀lẹ́ nígbà tó rùn wọ̀ ní aago méje ó ṣẹ́jú mẹ́wàá bàbá wò á rí i pé okòógùn ṣẹ́jú nù tá a fi sínú nkókùn ṣẹ́jú ẹni nǹkan oṣù bá dé àjẹ́ ìpè Ramadan náà lónìí ó ti bàjẹ́ o yóò sá padà ọ̀rọ̀ pé a ah, adúrò ètùtù wa gbà nínú tòní yìí ṣé a lọ́gbọ́n kan tá a lè dá sí kábàá sílò rẹ̀ pọ́gbà rárá o nígbà tí máa bàjẹ́ ti dé ó ti bàjẹ́ nù ọlọ́run ràn lọ́wọ́ san padà lẹ́yìn Ramadan kódà ìṣẹ́jú tó pọ̀ báyìí ìṣẹ́jú méjì mẹ́ta ní bá Ramadan àtọjọ́ yìí nù ọ̀ràn yẹn ló jẹ́ lórí obìnrin pé kó san padà ló jẹ́ lórí ọkọ san padà àfi tó bá yẹ pé sùyàmù ti ń ni kì í Ramadan nítorí pé ẹni tó bá tó bá tinú rẹ̀ wá pọ́n fẹ́ ró láti fi fọ́lọ́ tí nǹkan oṣù wa dé kó tó di pọ́ sínú tí ró yẹn bàjẹ́ òun ò ní san padà nítorí sísan padà ò ní jọ́ra yẹn tó bá jẹ́ pé obìnrin bá a ti ṣe wà nù yìí ó ti ń bá nǹkan oṣù bọ̀ bóyá ṣáájú kí rọmọdọ́nà tó bẹ̀rẹ̀ nírú ọ̀sán tòní ìní nǹkan oṣù rẹ̀ lọ́ba dá nǹkan oṣù tán lọ́sàn ṣé ọwọ́ àlè dàníyàn pé wọ́n rárá o àtòru wọn ti máa dàníyàn àtìgbà tá alifájàrí bá sì ti yọ iná ní gbígba Ramadan àti bẹ̀rẹ̀ ọ̀sán sì ní nǹkan oṣù tiẹ̀ dá sí kò lè ṣeé ṣe kó gba tòní yìí ṣùgbọ́n ṣé obìnrin títí ṣe nǹkan oṣù bọ̀ tó wá dá lọ́sàn-án yìí sọ lè máa jẹun kó máa mu àbí kò ní jẹun kò ní mu àti ṣe àlàyé léyìí nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tó ti síwájú lórí ọ̀rọ̀ onírìn àjò tó darí dé lọ́sàn tá sọ pé apá kan nínú àwọn olùmọ̀ ìyẹn ahmed ibn hanbal nínú ètò gbajúmọ̀ jù nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ yìí tó bá jẹ́ pé lọ́sàn iná ní nǹkan yìí dá irú obìnrin yìí kò jẹ kò má òun tó ń ti pé yọ san ọjọ́ yẹn padà lẹ́yìn Ramadan àtàwọn ọjọ́ yòókù tó fi se nǹkan nígbà tí Malik àti imaamu Shafi'i àti Ahmad náà nínú ẹgbà wa mi ìtọ́wá lọ́dọ̀ rẹ̀ àwọn sọ pé rárá ò pé sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ ní o nítorí pé Ramadan kí á látọ̀sán rẹ̀ ṣùgbọ́n lójú eléyìí túmọ̀ sí pé ẹ lè máa jẹun yín lọ kẹ́ ẹ máa mú lọ àmọ́ ẹ̀ní jẹ lójú àwọn èèyàn tó bá jẹ́ pé ní nǹkan oṣù bá dáńkọ́ àwa nǹkan oṣù obìnrin wa dá lóru ọ̀dá kódà kó ṣe pé ó ń kúfẹ̀ẹ́ rẹ̀ ọ̀yọ́ iná ni nǹkan oṣù rẹ̀ dá ọ̀ràn yẹn lọ́jọ́ lórí rẹ̀ kó gba àtòní o bí ká pé aago aago márùn àṣùbá yìí iná ní nǹkan oṣù dá ọ̀ràn ló jẹ́ lórí rẹ̀ gba rọmọbọ́ọ̀nà kó ṣe pé kò wẹ̀ àfi lẹ́yìn bí aago méje àárọ̀ ló tó wẹ̀wẹ̀ jánábà àló tó wẹ̀wẹ̀ háìdù yẹn a sọ yìí pé yọ gba rọmọbọ́ọ̀nà tó níyì márùn tí nǹkan oṣù ti dáhùn iná ni ó ti dà ipò òun fẹ́ gba kò lè kọ dínà kọ́ gbà kò lè kọ dínà gbà nítorí pé kó ti wẹ̀ kúrò nínú háìdù rẹ̀ kìí ṣe májẹ̀mú tí ó fi jẹ́ kó ní àǹfààní àti dàníyà àti gba Ramadan kìí ṣe májẹ̀mú májẹ̀mú ni kọ́ pé kò ṣe nǹkan nǹkan sì láti gbà yẹn gẹ́gẹ́ bí èèyàn míì náà ni tó ṣe pé gbé sùn ó sì ti dàníyàn pé wọ́n gba Ramadan látàlẹ́ ó pé jánábà sùn ọwọ́ ají láàárọ̀ lẹ́yìn tá alifájàrí ti yọ ó gbé o jù amágbàgbé ó ti Ramadan ó gbé jù so gbígbé jánábà jiyàn kò pé kọ́ gba Ramadan yọ wẹ̀ ìgbà tí ti yọ yẹn yóò sì máa bá. ramadan rẹ̀ lọ. tóró wa látọ̀dọ̀ aisha ìyá ńlá wa radiyallahu anha nílẹ̀ ìgbàwọ̀ ọ̀rọ̀ tí imaamu bukhari àti muslim gbé jáde oníkanà nabiyyu sallallahu alayhi wa sallam yusbihu junuban min jimaacin ghayri ixtilaamin thumma yasuumu fi ramadan wọ́n lánàá bí sallallahu alayhi wa sallam máa ń jí sáyò pẹ̀lú jánaba látàrí pọ́ bá àwọn ìyàwó rẹ̀ lájọlòpọ̀ láì jẹ́ pọ́kàn lálàá lásán. La yóò máa ń jí sáyé lẹ́yìn ìbálòpọ̀ lẹ́ni tí jánábà ń bẹ lára rẹ̀ látàrí ipọ́ bá àwọn ìyàwó rẹ̀ lò pọ̀ yóò sì gba ọjọ́ yẹn nínú Ramadan yóò kẹnu rọ́sẹ̀sì fọlọ̀ ní ọjọ́ yẹn nínú Ramadan yóò jí sáyé lẹ́yìn ìgbà tí ni ó tó wẹ̀ tó ilé ìjọba àsìkágbẹ́sìn yìí kò sí ń tọ́ tó ọ̀pọ̀ ẹ̀mọ́ yìí èèyàn ló ti ti torí eléyìí tí wọ̀nyí pò ń bí obìnrin tó jẹ́ pé nǹkan oṣù rẹ̀ nǹkan oṣù ti dá láti kó tó di yọ ó fi tàìtì ìwẹ̀ ṣèkẹ́wọ́ ó fi tàìtì ìwẹ̀ tàlùfájàrí tó fi yọ ṣèkẹ́wọ́ pípò wọn tún lè gba òní mọ́ òní ti bọ́ kọ́ bọ́ bí ẹni tó jẹ́ pé jánábà ń bẹ lára tiẹ̀ náà ní lọ́kùnrin tó gbé jánábà sùn tó sì gbé jí tí ọ̀rọ̀ á jí àfi lẹ́yìn ti yọ. tó wá ní káàṣ òun ò lè gba Ramadan tòní mọ́ ó sì lè gbà torí rẹ̀ innama dawa'ul ayyi su'al yẹ́bù sọ nínú hadith ogun àìmọ̀ ní béèrè ẹ ẹnu ẹ àmà béèrè nípa kò sí nǹkan àtijú nù pé mà ẹ ṣàlàyé fún mi nǹkan àtijú gan-an ni pọ́ ó sì kágídé hárí ò béèrè ọmọ wa fa ìmọ̀kànsìn lọ kọ́ lọ́wọ́ bọ́ sànù wa gẹ́gẹ́ bí ìdájọ́ tí nǹkan oṣù ti ṣe rí bẹ́ẹ̀ náà ni ìdájọ́ ẹ̀jẹ̀ bímọ ètò túmọ̀ sí pé ẹni tó bímọ tẹ́jẹ̀ ń jáde lára rẹ̀ òun náà ní gba Ramadan ó dìgbà tẹ́jẹ̀ bá tó dá tí ẹ̀jẹ̀ bímọ bá wá lọ dá lọ́sàn ṣé yóò kọ ẹnu ró ni àbí yóò máa jọ ń lọ àti ṣàlàyé rẹ̀ nípa tẹni tí ń ṣe nǹkan oṣù tí nǹkan oṣù rẹ̀ dá lọ́sàn bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ bímọ dá lóru kótó dípẹ́ àlùfáàjà rí yọ ajá yìí pé wàá dà níyàn pọ̀ gba rọmọbọ́ọ̀nà tọjọ́ yẹn so àìwá tí wẹ̀ tó fi di pélé mọ́ kìí se nǹkan tó lè kọ dínà gba rọmọbọ́ọ̀nà tọjọ́ yìí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ oní àtẹni tí ó bímọ tẹ́jẹ̀ ń jáde lára rẹ̀ nínú Ramadan padà ọ̀rọ̀ èèyàn ló jẹ́ lórí wọn wọ́n san padà ọ̀rọ̀ pé ẹ ṣe bá ní san sọ̀láàt kí ló dé tá san ọ̀ṣùyàm kò tiẹ̀ wáyé rárá rárá ni gbogbo ẹ̀ san padà ọ̀dọ̀ wà àwọn ọkọ kó mójútó àwọn ìyàwó wọn ọ̀pọ̀lọpọ̀ nínú ọkọ wọn kì í sọ kí ni òun àfọ̀nsọ ti fọ níyàwó fẹ́ kí sì lásán láì jẹ́ pé ó lámójútó fún ìyàwó rẹ̀ ìwọ pẹ̀lú rẹ̀ ó sì jọ máa sánà bí ó sì dá aláyé tí ó dá alálùkìyàmù àbí kí ni tí ń bẹ nínú ìwúrí rẹ̀ nígbà tí wọ́n ati ṣiṣẹ́ àti wàlìjánà tó sì dààmú fúnyàwó síta àlìjánà ní í ṣe ni àbí ètò òfin wọn náà ní rọrùn gbogbo ọkọ ó ní láti máa ṣàkíyèsí ìṣesí ìyàwó rẹ̀ iye ọjọ́ mélòó ló fi ṣe nǹkan oṣù nù yìí ó àìjọ mẹ́rin ni àìjọ márùn ni ẹ̀ka kọ́ọ̀lẹ̀ rẹ̀ wọ́n bá ti di pé ẹ̀yìn ẹ láti ṣe lápin kó lè gba àwọn ọjọ́ yìí padà kọ́ mọ́ kú tó ń ti gbèsè lọ́rùn torí pé gbèsè ọlọ́run ǹjẹ́ ẹjẹ́ mọ̀ kó ọ̀ràn àyàn náà ní ká san ọ̀ràn àyàn ní ká san gbèsè ọlọ́run oni inna ummi nadarat an tahujja falam tahuj hatta matat ìyá mi ṣe lérí fún ọlọ́run láti ṣe hajj hajj náfìlà kan ṣùgbọ́n lọ́wọ́ bá kò jẹ́ kó lè ṣe títí tí kò fi pa afa ahujja an ummi tí mo lè bá ìyá mi pé ìlérí rẹ̀ àbí ń lè bá pé anábìíní. اقضوا اقضوا فدين الله احق ان يقضى ẹ سو san o torí gbèsè ọlọ́run gan سو ló yẹ ká san jù ẹ máa san o torí pé gbèsè ọlọ́run ló yẹ ká san jù tó ìgbà tí ọdẹ àwọn ọjọ́ kan nínú Ramadan gbèsè ọlọ́run gbèsè ọlọ́run ló yẹ ẹ má fi falẹ̀ rárá o nítorí kẹ́nìkan wọ ọmọ tó lè ṣẹlẹ̀ sóun lọ́la o torí ẹ̀ Aisha radiyallahu anha ẹnìkan bi léèrè ike ma balul haidi taqdi as-sawma wala taqdi as-salat kí ló dé tó fi jẹ́ kó obìnrin ti máa ń ṣe haidọ̀ wọ́n máa ń san as-siyam ìkànnì tí wọ́n bá jẹ wọ́n máa san padà wala taqdi as-salat wọn kì í san sọ̀lá tù padà kí ló aisha nìkan ní yusibuna dhalik àwa náà gan alára àwọn ẹsẹ̀ nǹkan sùn látàrí ànábì sallallahu alayhi wa sallam fanu'maru bi qada'i as-sawm wala nu'maru bi qada'i as-salat muttafaqun alayhi wọ́n sì máa pa wá láṣẹ wípé gbogbo ìkẹnuró tá a bá jẹ ká san padà gbogbo síyàmù tá a jẹ ṣùgbọ́n wọn kì í pa wá láṣẹ ká san sọ̀láàtù padà eléyìí jẹ́ báwọn torí ẹ̀ ọlọ́run lọ́mọ iye gbèsè tí ń bẹ lọ́rùn tiẹ̀ nínú Ramadan àti ọdún àti ọdún ńlá àti ọdún pípọ̀ tó ti lọ sẹ́yìn sọ ma kó àfi kó sírò kó sírò papọ̀ kó lọ́ wọn lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní bí Ramadan eléyìí bá ti bọ́ sẹ́yìn bẹ̀rẹ̀ sí ní bó tilẹ̀ jẹ́ pé ẹni ta tọ́lọ lára títí ọdún yìí náà tó fi dé tọ́wọ́ á fẹ́ san lẹ́yìn tọdún yìí eléyìí lábẹ́ òfin ọlọ́run ó ti fi ẹ̀sìn ó ti fi wọ́lẹ̀ ó fi falẹ̀ kìí ṣe pípọ́ gba àwọn ọjọ́ yẹn padà nìkan iná ni ọjọ́ ìtara rẹ̀ pẹ̀lú gbígba àwọn ọjọ́ yẹn padà yóò tún máa fún aláìní kọ̀ọ̀kan ló ń jẹ fojoojúmọ́ ìyẹn ni pé yóò san iye ọjọ́ padà ní gbígbà yóò tún wá fún aláìní kọ̀ọ̀kan ló ń jẹ fojoojúmọ́ kí ló dé agbọ́ ti sísan iye ọjọ́ tó jẹ padà èwo wá ní bíbọ́ aláìní ó fi ń ṣètanràn fífifalẹ̀ tó fifalẹ̀ ni ìtanràn fún fífalẹ̀ tó fifalẹ̀ nu tọ́ ó tún bẹ́ẹ̀ nú àwọn obìnrin obìnrin tó yẹ pé istihadọ̀ ló ń dùn láàmú istihadọ̀ òun náà ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àárẹ̀ ẹ̀jẹ̀ jẹ́ ọmọ jáde lára obìnrin kìí ṣe nítorí pé nǹkan oṣù ni kìí sì ṣe nítorí pé ó bímọ òun là ń pè ní ẹ̀jẹ̀ àárẹ̀ eléyìí tí ń jẹ́ yọkàn rí pé ẹ̀jẹ̀ nǹkan ni ẹ̀jẹ̀ nǹkan náà ni kò tẹ̀ ni torí ẹni tí irú ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bá ń bẹ pẹ̀lú rẹ̀ òun ọmọ gba Ramadan yọ ọmọ gba Ramadan kò sí tó ṣe àárẹ̀ lásán ní ṣe kọ́wọ́ àwọn ẹni tí wọ́n ń ṣe alistihada lẹ́yìn eléyìí báyìí ǹjẹ́ tí obìnrin bá wá jẹ́ obìnrin tó pẹ́ rè mà ọmọ wà lọ́wọ́ rẹ̀ tó ń gbé dání tó ń fún lọ́yàn abóbìnrin tiẹ̀ aboyún sì tí ń olóyún báwo ni náà gba sí yàtọ̀ láàrin yín àtẹlómìn ẹ̀yin náà gba Ramadan lópin ìgbà tẹ́ ẹ bá lè gbà á ṣùgbọ́n tó bá yẹ pé obìnrin tó ń fọmọ lọ́yàn àbí ìtọ́jú aboyún ẹ̀rù ń bà wọ́n ẹ̀rù ń bà wọ́n pé táwọn bá gba Ramadan yìí àwọn lè ṣèṣe àbí kó tiẹ̀ jẹ́ pé ẹ̀rù ọmọ ní ń bà wọ́n pọ́nmọ táwọn fún lọ́yàn yìí táwọn bá gba Ramadan ọmọ lè ṣèṣe àbọ̀mọ táwọn tiẹ̀ lóyún rẹ̀ sínú nǹkan lè ṣe irú àwọn obìnrin bẹ́ẹ̀ ẹ̀rù ara wọn ní ń bà wọn ni àbí tọ́mọ wọn à ní gba Ramadan yìí o nítorí hadith Anas ibn Malik al-Ka'bi radiyallahu anhu ó ní rasulillah sallallahu alayhi wa sallam inna allah wada'a عن المسافر شطر الصلاة والصوم عن المسافر وعن المرضع والحبل رواه أبو داود والنسائي والترمذي وابن ماجه النبي صلى الله عليه وسلم أني داداد الله بلداوة أتموا إداج صلاة أدنكو أدنكو فني ياجو إداكن لاني أما صلاة tó jẹ́ rákà mẹ́rin بصلاة الظهر صلاة العصر dhuhr صلاة العشاء ọlọ́run dín ìdajì kù fún onírìn àjò méjì méjì méjì méjì lẹ́ẹ̀máa ṣe wọ́n sọ́wọ́mọ̀ ọlọ́run ọba sì mú ká gba Ramadan ó mú kúrò fún onírìn àjò ní ìgbà tó wà lórí ìrìn àjò ìyẹn ni pé tí ò bá lè gbà ṣùgbọ́n o yóò san padà ń tiẹ̀ wàá ní ó sì tún mú kúrò fún obìnrin tó ń fọmọ lọ́yàn nígbà tí ọ̀rọ̀ ọlọ́run láti gbà ṣùgbọ́n yóò san padà wọ́n ṣubúlẹ̀ bákan náà aboyún ọlọ́run mú kágbá rọ̀mọ́gọ́nà kó òfin náà tí ọba lè gbà ṣùgbọ́n òun náà padà Abu àti Nasa'i àti Tirmidhi àti Ibn àwọn náà gbé ẹgbàá wáyé jáde àti sọ pé àwọn ẹni tọ́lọ̀ ní wọ́n lè má gba yìí gẹ́gẹ́ bí àjò àbóbìnrin tí ń lọ́mú àbóbìnrin aboyún àti sọ pé àwọn ọ̀sán tọ eléyìí jẹba ṣùgbọ́n tó bá jẹ́ pé obìnrin tó lóyún àti tí ń fọmọ lọ́mú àwọn jẹ́ pé kìí ṣe torí tara tiwọn kìí ṣe bẹ̀rù tara tiwọn ni wọ́n ṣe já Ramadan ni wọ́n ṣe gbà á tó bá ké torí ọmọ ni pẹ̀lú pé wọ́n san iye ọjọ́ yẹn padà ló ń ka iye ọjọ́ yẹn náà wọ́n tún fi fún àwọn aláìní lóúnjẹ jẹ ìyẹn ni pé màtí ètí ṣe torí tara tiyín ńlẹ̀ ṣègbà Ramadan gbàtí ètí ṣe torí tara tí ńlẹ̀ ṣègbà Ramadan ẹ san Ramadan yẹn padà ẹ tún wá san oúnjẹ fáwọn aláìní ló ń ka iye ọjọ́ tẹ fi já Ramadan yẹn ṣùgbọ́n tó bá kí torí tara tí wọ́n ní inú wọn ò ṣe gbà á ọ̀wọ́ pé wọ́n kàn san àwọn ọjọ́ yẹn padà lásán ni kò jù báyìí lọ. nínú Ramadan ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ wípé bóyá. ẹnìkan ó ti ẹ̀já kanga kànga ọjà nù Ramadan àwọn bùkátà láti lọ yọ ẹni tí lọ yọ yìí òun sì ń gba Ramadan ṣé tó ń ti pé ń gba Ramadan náà tó sì ń wò pé pẹ̀lú bí ara òun ti ṣe ṣe yìí báyìí tó máa ní kó wọn kán lu ó lè sòsèrú rẹ náà á sọ pé dandan pẹ̀lú rọmọbọ́nà rẹ̀ náà ni kó sì lọ yọ rárá o tí o bá ti rọ lọ́rùn yọ jẹun láti lọ yọ bẹ́ẹ̀ ni ẹni tó tẹ̀rì sódò ẹni tí ó lọ yọ òun náà ó lè jẹun kó tó di pọ́ lọ yọ ọlọ́run mẹ́jọ á rí ilé ń jó àbẹ́ ẹnìkan wà nù létí ń jó yẹn afẹ́ wà lọ yọ ẹni tó lọ yọ sí ń gba rọmọbọ́n ànìkọ́ jẹun tó bá pẹ́ kọ́ ọ̀rọ̀ ọlọ́run láti wọnú rẹ̀ bákan náà alapa ńlọ dàwó lọ dàwó lu àwọn èèyàn kọ́ lọ́mọdé àárẹ̀ ẹni tí ó bá fẹ́ lọ yọ wọ́n lábẹ́ àlàpà yìí báyìí tó ń bùkátà láti jẹun kára rẹ̀ ó lè bá àmókùn láti lè yọ wọ́n lálàáfíà kò sí wàhálà kọjá yóò san padà lẹ́yìn Ramadan. alhamdulilayi rabal alamin adúpẹ́ fún wọn lọ́wọ́ bá lẹ́yìn wàgbà náà adúpẹ́ ní ọ̀dọ̀ àwọn olùmọ̀ wa kí ọlọ́run kí ó jẹ́ kí adúpẹ́ ní àtàdí dáadáa ọ̀rọ̀ náà ni àti ń gbọ́ láti àárọ̀ ni ká jẹ́ ẹni tí ó gbìyànjú ká máa já àwọn kùdìẹ̀kudiẹ tó bá kù lọ́wọ́ wa ká máa já àwọn jùlẹ̀ díẹ̀díẹ̀ ká ti ara rọ̀mọ́dọ̀ yìí ká fi ṣe àǹfààní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olóye bí tí wọ́n ti ń bá wa sọ bọ̀ bákan náà gẹ́bí tí ó wà nínú ìbéèrè tí wọ́n fi sọwọ́ sí wa wọ́n jẹ́ kó yẹ wáyé pé téèyàn bá ní àgbàlagbà tó jẹ́ pé ó ti dàgbà ṣùgbọ́n kò wá láǹfààní láti lè gba rọ̀mọ́dọ̀n kò lè gba síyàn wọ́n ní bákan náà kò tún lówó láti lè fi máa san ìtanràn ǹjẹ́ àwọn aráalé rẹ̀ ṣé wọ́n lè máa bá a san ìtanràn bí àbíbò ni àbí yóò filẹ̀. alhamdulilayi ohun ọlọ́wọ́ bá ṣe kọ́ gba rọmọgán lọ́nà yẹn lórí rẹ̀ òun náà sì lẹ́ni tó sọ pé tí ò bá ní agbára láti gba rọmọgán ni ó mú nínú owó rẹ̀ láti fi bọ́ àwọn aláìní ṣùgbọ́n tí o bá ti ní owó tó fi lè ṣe báyẹn kò sí wọ́n rí pé nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti lọ síwájú nínú oṣù rọ̀mọ́dọ̀ yìí wọ́n lè ṣe lálàyé pé ọmọdé kékeré nígbà tó bá ń gba siam àǹfààní sì wà fún láti lè mọ wá nǹkan fi ṣeré tó jẹ́ pé ọkàn rẹ̀ ò fi ní yọ kúrò níbi siam tí ń ṣe yẹn tí ò fi ọ̀rọ̀ lọ́rùn láti gbà ipe ìjẹ́ àgbàlagbà náà lè wá nǹkan fi ṣeré gẹ́gẹ́ bí àwọn nǹkan táwọn máa ń lò yẹn bóyá bí ayò ọlọ́pọ́n tàbí bóyá lúdò títa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó farajọ lọ. rárá o rárá o kò mùsùlùmí ọlọ́wọ́ bá ṣe ìrégbè ó ṣe léèwọ̀ fún wa gbogbo àwọn nǹkan pálapàla jágbajàgba islam ṣe léèwọ̀ fún wa ayọ̀ ọlọ́pàá nǹkan kan yẹn tẹ́tẹ́ ní lábẹ́ òfin ọlọ́wọ́ bá wa a sì gbọ́dọ̀ jìnnà sí nínú tó lọ́wọ́ bá ṣe léèwọ̀ fún wa òun náà ní tẹ́tẹ́ títa mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí. a dúpẹ́ fún ọlọ́wọ́ bá àwọn ìdájọ́ ọlọ́kanòjọ̀kan lásìgbọ́ ni tí ó jìnnà sí àwọn erékeré àti àwọn ìfẹ́kùfẹ́ ọkàn A rí i pé inú rọmọdán kò lẹ́tọ̀ọ́ kádédi rẹ̀ bákan náà ni ó sì jẹ́ ìwọ̀ fún wa láti jẹ́ ẹni tí ó mọ̀ fi àwọn nǹkan náà ṣeré ní ẹ̀yìn rọmọdán tó lè rí abọ́lá ọba kí ó dà kó sànù ẹnìkọ̀ọ̀kan kó ṣe àmójúkúrò fún wa bí àwọn àṣìṣe wa eléyìí tí a ti ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó wá fi rọ̀ wá lọ́rùn láti lè bàjẹ́ ni tí ó gbìyànjú lórí dáadáa mímọ́ ṣe àwọn olùmọ̀ wa tí wọ́n bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ṣe sọ ní ìbẹ̀rẹ̀ síwájú àwọn náà ni aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina School eléyìí tí ó wà ní ẹ̀sánú ajé bákan náà a tún ní àwọn ilé ẹ̀kọ́ àgbàlagbà lẹ́yìn tó bá fẹ́ kọ́kọ́ nípa ìmọ̀ ẹ̀sìn ọlọ́run eléyìí máa ń wáyé ní gbogbo ọjọ́ yom sabet àti yom lahad ní ẹ̀sánú ajé eré àbákan náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà àwọn ìdánilẹ́kọ̀ọ́ sì tún máa lọ lóríṣiríṣi torí kò síjọ́ kan fi máa fún wa àwọn kan bẹ tó máa ń wáyé pé láti ọjọ́ máa ń wáyé ní ẹ̀sánú ajé láàrin bákan náà àwọn kan náà tó máa ń wáyé láwọn ìlú ìbára bíi èkó ọjọ́jọ́ tuesday bákan náà níjọ́ àlàrúbá ó máa ń wáyé ní central mosque tìlú ètò wà ní ọjà gbó láàrin magrebi shishai bákan náà ọjọ́ thursday ìyẹn náà máa ń wáyé ní olúkókò central mosque ìyẹn wà ní stadium area àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ á gbìyànjú káwa náà jẹ́ni tí ọmọ kópa ń bẹ àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ká lè máa rí àǹfààní ọ̀rọ̀ lórí ebi jẹ ẹ mẹ́jẹ̀ atanra wa ilẹ̀ tí mo wà láì ká jẹ́ ẹni tí ó gbìyànjú káwọn náà jẹ́ ẹni tí ó mọ̀ lékun nínú ẹ̀sìn wa ẹ jẹ́ á pàdé ní àsìkò yìí ní ọ̀la kọ́lọ́sí ọlọ́run fún mi àti ẹ̀yin wasalaamu wa rahmatulahi wa barakatuhu.